بسم الله والحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. mo kí wa káàbọ̀ sí ìkànnì talim TV ní alẹ́ òní mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó ń fárígá ó ń fárígá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa ọ̀rọ̀ ìfẹ́ episode one hundred ní alẹ́ tòní alẹ́ òní ní alẹ́ Wednesday alárùbá déètì òní ní twenty six oṣù kẹrin rọ̀bí ùsáni ọdún fourteen forty three ní alẹ́ òní ohun tí a máa gbé yẹ̀wò ohun tá a máa fọ èsì rẹ̀ ó ní àkọlé àkọlé náà ni pé ìbáṣepọ̀ láàrin ọmọ tó jẹ́ mùsùlùmí àti òbí tó jẹ́ ẹlẹ́bọ ìbáṣepọ̀ láàrin ọmọ tó jẹ́ mùsùlùmí àti òbí tó jẹ́ ẹlẹ́bọ ẹlẹ́bọ àwùjọ wa ní ilẹ̀ Yorùbá kò tí ì là kúrò níbi ká máa rí àpẹẹrẹ ibi tí òbí ó ti jẹ́ ẹlẹ́bọ tí ọmọ ó sì jẹ́ mùsùlùmí. ìlú wa títí di àsìkò yìí tá a sì ti rí bí ọgọ́rùn-ún méjì ọdún sẹ́yìn tí Islam ti wọ ilẹ̀ káàrọ̀ òjíire títí dásìkò yìí àṣàláìrí òbí tó jẹ́ ẹlẹ́bọ tí. Si ọmọ sì jẹ́ mùsùlùmí. ṣé ẹ sì mọ̀ pé ọ̀rọ̀ òbí nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ọ̀rọ̀ òbí kan pa ó lágbára torí pé Islam ẹ̀sìn ìtàbípọ̀ ni kìí ṣe ẹ̀sìn túbitúran kìí ṣe ẹ̀sìn tí máa ya òbí àti àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n wọ́n tún ní kìí jẹ́ ti bàbá tọmọ kọ́mọ̀ ní ẹnu ààlà ọ̀rọ̀ ẹ̀sìn náà ọmọ tún kápá ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ tún lágbára ju ọ̀rọ̀ ìbí lọ ṣebí lábẹ́ ẹ̀sìn lọ̀rọ̀ ìbí wà ẹnìkan ò ní gbé ìbí lékè ẹ̀sìn àfi kó jẹ́ aláìmọ̀kan bí ẹni tó gbé àṣà ilẹ̀ wa lékè ẹ̀sìn ìsìláàmù rẹ̀ tó ń ṣe ìyá agbálẹ̀sìn ọmọ agbá òní okùn ìbí ìyá igbá òní ẹ̀sìn ọmọ agbá òní àṣà ilẹ̀ wa ìyá agbá òun láfi tẹ́lẹ̀. tó ga sí pé láti inú ẹ̀ láti yọ ọmọ gbá. ìdílé kan ni a fẹ́ fi kẹ́kọ̀ọ́ ní alẹ́ òní insha allah àwọn ìdílé náà wọ́n bẹ ní ìlú tá a wà yìí kì í ṣe ilẹ̀ òkèrè ìlú tá a wà yìí náà ni. àwa fẹ́ fi wọ́n kọ́ ẹ̀kọ́ nítorí ẹni tó jìn sí kòtò ó kọ́ ará yòókù lọ́gbọ́n a fẹ́ fi ọ̀rọ̀ ìdílé náà a fẹ́ fi ṣe fèyí kọ́gbọ́n fèyí kọ́gbọ́n báwo ni ọ̀rọ̀ ṣe lọ bàbá kan ń bẹ tó jẹ́ olóògùn ẹlẹ́bọ sámsám ẹlẹ́bọ sámsám ni. ó sì máa ń pawọ́ dà ó máa ń dá àwọn èèyàn lóhùn ó sì ní èṣù tí máa bọ. kò fi ìgbà kankan péré mùsùlùmí rí ṣùgbọ́n ó ní ìyàwó bíi mẹ́ta ọlọ́run sì fún lọ́mọ nínú àwọn ọmọ rẹ̀ yìí a èyí tí ó jẹ́ mùsùlùmí tí ó gbà pé onísúnà ni òun bó tilẹ̀ jẹ́ pé kò gbọ́ súnà yẹn yé súnà yẹn kò gbọ́ yé dáadáa àmọ́ ń pèrè ẹ̀ bẹ́ẹ̀ àwa fẹ́ fi ìdánilẹ́kọ̀ọ́ yìí a fẹ́ fi pèsè àkíyèsí kó di pé ọ̀rọ̀ ó lọ kọ́rọ̀ ẹ̀ má bàa yíwọ́ bàbá tó jẹ́ ẹlẹ́bọ yìí òun náà ń bẹ láyé ń bẹ láyè kọ́lọ́ ń bá ní sọ́ di mùsùlùmí ọmọ tí àwa fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí pẹ̀lú bàbá rẹ̀ tó jẹ́ lẹ́bọ yìí nínú ohun tá a gbọ́ ni pé ọmọ yìí lọ́jọ́ kìíní àná ó sá kúò ní ọ̀dọ̀ bàbá rẹ̀ tó jẹ́ ẹlẹ́bọ ni nígbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọmọ yìí sọ pé òun lọ síbì kan wá pẹ́ dé bàbá òun tó jẹ́ ẹlẹ́bọ wá ní kóun kúnlẹ̀ wípé lálẹ́ òní òní lọ́jọ́ pé tóun ó mu nínú ẹ̀jẹ̀ rẹ torí pé bàbá yìí ẹlẹ́bọ ni ṣe é sì mọ̀ ẹlẹ́bọ bí ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ kì í kúrò lọ́rọ̀ wọn. gbogbo bí wọ́n ti sọ pé wọ́n ń pa àwọn èèyàn fún ètùtù ọlà kò sẹ̀yìn àwọn ẹlẹ́bọ. E àwọn ni bàbá àṣàlẹ̀ wọn tó bá ti di pé wọ́n ní wọ́n pa ẹnìkan wọ́n ti yọ ẹ̀yà ara kan kúrò nú ara rẹ̀ àwọn tí ń bẹ nísàlẹ̀ ọ̀rọ̀ náà àwọn ẹlẹ́bọ ni ọmọ yìí eré tètè lọ́sàá o ohun tó fa tí ò fi gbé ọ̀dọ̀ bàbá rẹ̀ mọ́ nígbà náà lọ́nù pé òun ò lè bá yín gbé pọ̀ mọ́ o kì í ṣe pọ́rọ̀ ti yí ọmọ yìí nígbà náà ṣùgbọ́n gbólóhùn tí bàbá rẹ̀ pè pé ẹ̀jẹ̀ ń wu òun mu lálẹ́ yìí ara rẹ̀ sì ni òun ti mu ẹ̀jẹ̀ náà ó jẹ́ kí ọmọ yìí kó fi ẹsẹ̀ fẹ́ láti àdúgbò kan tí bàbá rẹ̀ ń gbé ó sì fẹsẹ̀ rìn tó ìfẹsẹ̀rin rẹ̀ ó kó bí ọgbọ̀n àdúgbò sínú kó tó débi tí ó fẹ́ wọ̀sùn sí ní òrùjọ́ náà. lẹ́yìn ìgbà tọ́mọ ẹ ti sákò lọ́dọ̀ bàbá rẹ̀ yìí ó ń bá ìṣẹ̀mí ayé rẹ̀ lọ títí ó fi dẹni tó kọ́ṣẹ́ tó ṣe fírídọ́ọ̀mù tó náà di ọ̀gá aṣẹ́ tọ̀ nígbà tó di ẹni tí yóò fẹ́ yàwó ọ̀fẹ́ ẹlẹ́hà ṣe mọ̀ pé mo sọ níbẹ̀rẹ̀ wípé ó ń pèrè ẹ̀ ní onísúnà ó ń pèrè ẹ̀ ní onísúnà so ọ̀fẹ́ ẹlẹ́hà. ṣe wá rí lẹ́yìn ìgbà tó sá kúrò lọ́dọ̀ bàbá rẹ̀ yẹn ọmọ ń lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ lóòrèkóòrè lóòrèkóòrè ó sì máa ń ṣe wáàsí fún bàbá rẹ̀ pé bàbá mi gbogbo ẹbọ tẹ́ ń ṣe yìí kò sọ́nà bẹ́ẹ̀ òfò níyìn gbogbo àwọn oògùn tẹ́ ẹ sokọ́nu léyìí ẹjẹ́ àbá da gbogbo ẹ̀nu bàbá máa ń yarí ma lọ́wọ́ wọn ọjọ́ gbà fúnra wọn títí ọmọ yìí fi di ọkọ ẹlẹ́à Ngbà tó di ọkọ ẹlẹ́à tán tí wọ́n bímọ nígbà wọn fẹ́ súná ọmọ ilé bàbá ẹlẹ́bọ ibẹ̀ ni wọ́n ti lọ ṣe ìsọmọlórúkọ ẹ má dé o ṣẹmọ̀kẹ́ mo ní arákùnrin ó pe rẹ̀ ní mùsùlùmí onísúnà mo ní ṣùgbọ́n kò gbọ́ súnà yẹn gangan òun gan ò gbọ́yé. ní alẹ́ ọjọ́ tí wọ́n dé ilé bàbá wọ́n lọ ní ọkọ̀la ẹni tó jẹ́ ìyálọ́mọ kò lè sùn mọ́júmọ́ bàbá ìgbówọ́ gan olóògùn tààrà ni inú yàrá tí ìyá ọlọ́mọ wà ìyá ọlọ́mọ ní òun ò fi ojú kan oorun nítorí wípé oríṣiríṣi nǹkan ní ń gbin nínú ilé oríṣiríṣi ohun lòun ń gbọ́ nínú ilé kódà aláwọ̀ ló ní kóun mọ́tò gbé lọ nígbà tí ológbò dúdú kan tó fẹ́ wọ ọmọ lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ titun igbe subhanallah ilaha ula wala quwwata illa tíyà ya fi bọnu ló jẹ́ kí ológìní kó disappear bàbá yìí kì í ṣe ológun ológun jẹ̀díjẹ̀dí tàbí ológun bà tàbí ológun nárun o àwọn ológun àwọn ológun abẹnugọ̀ngọ̀ àwọn ológun bíi fàdèyí olóró. àwọn bíi Basọ̀run Gáà Basọ̀run Ògúnmọ́lá àwọn bíi ibà Basọ̀run ẹ̀hẹ́n àwọn ológun ńláńlá báwọn láyìn tí bàbá yẹn wà nù. látara pé àwọn ẹ̀mí òkùnkùn ọ̀pọ̀ nínú ilé bàbá yìí tí ò jẹ́ kí inú ilé wọn rọgbọ fún ìyálọ́mọ ìrọ̀lẹ́ ọjọ́ tí wọ́n ṣe súná ọmọ tán ni wọ́n tètè ya padà sí ilé wọn ẹlẹ́hàn ò jẹ́ kí etí ọkọ rẹ̀ ó di sí gbogbo fìrìfìrì tí ó rí ní inú ilé bàbá rẹ̀ o ọkọ sáà sọ pé àdúpẹ́ ọlọ́run tí ológì ní òwò ọmọ lọ. tọ́lọ́gìnì bá wá wọ́ ọmọ lọ kí ni wọ́n mọ̀ sọ fáyé òkè ìyẹn lọ báyẹn ṣe wá rí bàbá yìí iṣẹ́ ìṣègùn olóró abẹnugọ̀ngọ̀ tí ń ṣe náà nìyí tí máa fi rí owó. nígbà tó wá dé stéèjì kan àárẹ̀ kan àmódì kan látara àwọn àṣàsí oògùn tí máa ṣe bóyá àtẹ́gùn rẹ̀ ó fẹ́ lù àárẹ̀ bá gbé bàbá ìdè àmódì bá kọ lù ú lásìkò yìí ọmọ yìí ìyẹn ọmọkùnrin yẹn ó tún bá bàbá ẹ̀ sọ̀rọ̀ pé bàbá mi kò ní dákẹ́ ẹ kú sípò ẹlẹ́bọ̀ ẹ jẹ́ ká da gbogbo àwọn oògùn wọ̀nyí ẹ jẹ́ á dà wọ́n nù bàbá yẹn bá agree wọ́n bá kó gbogbo oògùn tí wọ́n kó kọ́ ilé wọ́n bá lọ da gbogbo ẹ̀ sódò ní ìrètí wípé bàbá ti jáwọ́ ọmọ yìí ó sì tọ́jú bàbá rẹ̀ wọ́n mú àwọn rúkúyà lọ wọ́n ṣe rúkúyà lẹ́yìn ìgbà tí bàbá gbádùn tán wọn ò tiẹ̀ lérò pé bàbá àwọn ò rúlà níbi tí àmódi tó lágbára dé ṣùgbọ́n nínú ọlọ́ọ̀lọ́hun nígbà tí àsìkò ikú rò tí ì tó bàbá rúlà àṣé tọwọ́ bàbá ni wọ́n gbà wọn ò gba tinú àgbà hmm. bàbá tún padà sí ibi iṣẹ́ oògùn olóró rẹ̀ o ó tún ṣe é lọ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bàbá ń sì wà lórí oògùn olóró rẹ̀ now ṣẹ̀wárí nínú ipa burúkú tí oògùn tí bàbá yìí ń ṣe tó ti nínú ayé rẹ̀ mo níyàwó mẹ́ta ló ní oògùn yìí náà ni ò jẹ́ kí ìkọ̀kan nínú àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ó lè dúró òun nìkan ní ń ilé bí irúnmọlẹ̀ bí ẹbọra. E ṣùgbọ́n ọmọ tó jẹ́ mùsùlùmí yìí lọ́kùnrin òun náà lọ fẹ́ dàbí àbíkẹ́yìn kò sáyè máa bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ṣẹ̀wárí bàbá yìí òun náà máa ń wá sí ọ̀dọ̀ ọmọ náà tó ti wá wá wọ́n máa ń lé àwọn tìró kan tó lágbára sójú tí ó máa ranjú mọ́ ìyàwó ọmọ rẹ̀ tí ìyàwó tí ó sì máa tí tára rẹ̀ ó máa ṣẹ́gìrì tó ga sí pé ọjọ́ tí bàbá bá wálé báyìí tó bá wá kí wọn alẹ́ ọjọ́ náà bíi àlá pé èèyàn bọ́ sẹ́nu kìnìún bíi àlá pé èèyàn bọ́ sí ọwọ́ àmọ̀tẹ́kùn kìí sá àmọ̀tẹ́kùn tìjọba o àmọ̀tẹ́kùn òrìjínà gangan ṣe pé ti tìjọba o kọjọ bíi àdàmùdì àmọ̀tẹ́kùn tọ́lọ́ ń dá sínú igbó gangan bí ìgbà tíyàn bọ́ sí tíyàn bọ́ sí ọwọ́ rẹ̀ bíi kéjòmọ́ léèyàn káàkiri oríṣiríṣi àwọn àlá àwọn àlá ìjayà àwọn àlá àṣẹrùbà wọ́n. ṣùgbọ́n ọmọbìnrin yìí pẹ̀lú ìwọ̀nba òdiwọ̀n ìmọ̀ọ́nì rẹ̀ àti gbìyànjú rẹ̀ ó sábà máa ń ṣe àzìkáàr kódà tí kìíní bá ba lójú oorun yóò ṣe azikar, látojú oorun wá sí ojú ayé. Si bẹ́ẹ̀ ni bàbá ìwà máa ń sọ fún wípé lílọ ló lọ o àwọn tó ṣáájú rẹ lọ ni ìwọ náà lọ ni o àwọn tó jẹ́ ọmọ tòun àwọn ìyàwó wọn wọn ìpẹ́ ìwọ́n ti ń pẹ́ jù ti ẹ̀ sọmọ fóun náà níyàwó ńlé mọ́ oògùn ló fi lé kó wa wọn lọ so ìwọ náà lọ àà. eléyìí jẹ́ ọ̀rọ̀ tí ìmọ̀ tẹnu bàbá yìí jáde tí bàbá sì máa ń ṣiṣẹ́ tọ̀ ọ́ pẹ̀lú bí bàbá ṣe máa wo ìyàwó rẹ̀ ní àwòlọ ìyẹn lẹ́gbẹ́ kan ṣé wàá rí ọmọ rẹ̀ ọkùnrin tó jọ́kọ ẹlẹ́hàá yìí ó jẹ́ ẹnìkan tó gẹ́gẹ́ bí mo ti sọ pé ó kọ́ṣẹ́ kan iṣẹ́ yẹn ó jẹ́ mọ́ kéèyàn máa rajà kó máa tajà ṣe é sì mọ̀ pé tí bá ń rajà ti ń tajà owó ni kápítà wọn so owó mọ́ dàláàmù kò rí owó dókòwò bàbá rẹ̀ yìí yọ wá pè pé kó wá gba owó ọmọ yìí náà gba owó owó tó mọ̀ wípé owó iṣẹ́ oògùn abẹnugọ̀ngọ̀ tí bàbá àwọn ń ṣe ni. tó bá ti wá kó owó ńlé ọjà owó pòórá bàbá ó sì gbowó ẹ̀ padà ọjọ́ ẹgbẹ̀rún kan tí bàbá tí bá kó bíi fifty k lé lọ́wọ́ yóò sanwó padà bíi wọ́ one thousand bíi two two thousand bàbá ó gbowó ẹ̀ padà lọ́wọ́ rẹ̀. eléyìí ti wá di gbọmọgbọmọ bẹ́ẹ̀ ọmọ náà wá fura sọ̀rọ̀ ara rẹ̀ wípé ah, owó tóun gbà lọ́wọ́ bàbá owó yìí kò lákòjọ ọ̀dà òun ò ní gbowó mọ́ lọ́wọ́ wọn bọ́ba fẹnu sọ́ba òun tí bàbá ẹ̀ bá tutù pè lórí fóònù pé lágbájá so onídìí owó ọmọ yìí ò ní lè yí ẹnu padà yóò tún lọ gbọ́ owó òun owó òun tún di gbèsè sí lọ́rùn. bàbá yìí wá kí wọn ní ìkí kan recently ó kí wọn ó wá kí wọn lé ó máa ń kè é jánlé wọn ó máa ń wá ọmọ yẹn náà máa ń wá bàbá yẹn lọ bàbá yìí wá wá ní ìwà kan tí ó tún wá wo ojú ẹlẹ́hà ọmọ rẹ̀ ní wíwò ṣẹ̀rùbà wọ́n látìgbà náà lórí ti wá ń fọ́ arábìnrin ó ń lá àlàkàlà orí sì ń fọ́ ọ gbogbo ìgbìyànjú tó lè ṣe kórí má fọ́ mọ́ orí ò fọ́ ọkọ ẹ̀ náà sì rèé bí àárẹ̀ ti ń ṣe ìyàwó rẹ̀ kọ̀bá tí ì lé débi pé kẹ́mi fẹ́ bọ́ kò ní rí ti ẹ̀rù ẹlẹ́yìn wá béèrè béèrè pé ẹ dákun inú mọ̀lẹ́bí tó ń ti lọ lọ́kọ rẹ̀ yìí àmọ̀ràn wo ni ẹ fẹ́ fún òun